بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير أتندى قسم ألوم الله ọba في yóò fi láti ọjọ́ aláàdì ètí ó kọjá tàbí láǹfààní láti tún péjọ nírọ̀lẹ́ tòní. abdullahi ọba subhanahu wa ta'ala ẹ̀mí gígùn àlàáfíà ara àlékún ìmánì ọlọ́njúgun rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa àlékún arzikì tọ́jọ́ ti halal ọlọ́nṣẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ìyẹn níjẹ̀jọ́ àwọn ìdájọ́ tó ní wọ́n ṣe pẹ̀lú títò lẹ́yìn ìmáàmù kírun àtàwọn ìdájọ́ ìtọ́jẹ náà ìmáàmù gangan fúnra rẹ̀ nírọ̀lẹ́ òní àlàyé nípa talẹ́ńtọ́lẹ́tọ̀ láti tò láti wà níwájú gẹ́gẹ́ bí ìmáàmù. táwọn yóò máa kọ́ṣe níbi irun àlàyé rẹ̀ ní àkọ́kọ́ ṣe lẹ́yìn náà àwọn tí wọ́n bá ní àwáwí kan àbọ̀ míì bóyá ara rẹ̀ ọ̀yá ni àbí ń ti ń bẹ lórí ìrìn àjò ni abẹ́ni tó ṣe pé ó wà ní pápá ogun irú àwọn àbẹ̀kùn wo ní bẹ fáwọn eléyìn lábala ìran ní kíkí. قال المؤلف رحمه الله يؤم القوم أقرأهم لكتاب الله فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في سنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سلما أو سنا ولا يؤمن الرجل الرجل في سلطانه ولا يقعد في بيته على تكريمته إلا بإذنه رواه مسلم أفهم حديث و إتمام مسلم تيوبا و àlàyé ń bẹ́ẹ̀ nípa pé káwọn àfáà talenti ọlẹtọọ láti ṣíwájú kírun jùlọ ààrẹ ń tọ́ ma fi kírun ààrẹ ń tọ́ gbé odidi kùránì sàgbárí arágbàlagbà arọ́mọdé ààrẹ ń tọ́ Islam talenti ọlẹtọọ láti wà níwájú jùlọ nínú hadith òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam sọ pé ya ummul qawma akọ̀rọ̀hùn li kitabillah ẹni tí ó máa léwájú kírun fáwọn èèyàn ó ní akọ̀rọ̀hùn li kitabillah ẹ ń bá máa kùránì ká jùlọ tó gbé sórí jùlọ tó há kùránì orí jùlọ ẹni síwájú kírun akọ̀rọ̀hùn li kitabillah ẹ ń bá máa yìí máa fòrò àjùlọ tó máa fi kíw jùlọ òní yóò ṣèwájú kírun. fàyínkánu fìlìkìrọ àti sàwáà ṣùgbọ́n tó bá jẹ pé níbi káàkùránì sórí odidi lẹ́nì kìíní ha ẹnì kejì náà odidi lọ ha bó ṣe jẹ́ afáfá bó ṣe yọ lẹ́nu rẹ̀ ní kíkà lórí bẹ́ẹ̀ lọ yọ lẹ́nu ẹnì kejì náà fíkìw kan náà òní àjọ mà àjẹpẹ́ fàálámù bìsọ̀nà ẹ bá wá hà dé ìfẹsọ̀rí jùlọ eléyìí tí Buhari àti Muslim ó ti ha mọ́kùránì ẹnì kejì rẹ̀ sàyò Muslim nìkan ló ti rí àtórí kò tí ì ha Buhari àjẹpẹ́ tó ti ha Buhari àti Muslim mọ́kùránì ńlá tàrí síwájú fàyínká ni òfin sunnati sàwáà tẹ́tílábàlà àdìsí náà bákan náà ni a tún ṣe jọ rí ìwọ òjò mi èmi òjò ọ ńlọ́bádé ajẹ́pẹ́fà àkọ́dámọ̀ hìjìrọ̀ àwọn awo talẹ̀ntọ́ kọ́kọ́ ṣe hìjìrá láàrin àwọn méjèèjì talẹ̀ntọ́ kọ́kọ́ fi lé fọ̀nà fara fẹ̀bí rẹ̀ sílẹ̀ talẹ̀ntọ́ kọ́kọ́ gbé ẹ̀sìn rẹ̀ sá láàrin wọn. àdékè láwọ̀ waju ìwájú. fàyínkáànù fìlẹ̀ hijira ti sàwá a. tákìlá bala hijira ba kana ìgbà kan náà ni a jọ ṣe hijira. wọ́n gbe gbé ẹ̀sìn wọn sá ọjọ́ kan náà ni a jọ gúnlẹ̀ lu Madina lati lu Maka tàbí lati lu maine. àjẹpẹ́fà àkọ́dámọ̀ọ́n fìlì náà. àwa òkútọ̀ tálẹ́ńtọ́kọ́ sí ìsìláàmù náà méjì. ẹnba kọ́kọ́ sẹ́hùn ńláwọ̀ àtàrí síwájú. àwòsí nà abẹ́ntọ́ bá dàgbà jù láàrin wọn ńláwọ̀ àti ìwájú kò ṣe imam. ànábì ò tí ì dákẹ́ o ó ní wàlá àyà òmẹ́nà rọ́jùlù rọ́jùlá fi ìsọ̀lùtọ́ nìyí ẹnì kankan ò síwájú ẹnì kejì rẹ̀ kírun fi nìyí. láàyè ibi tí ẹni tó ní àkóso lé lórí ìmáàmù rátìbì ní ìsìn nínú mọ́sálásí ó ìmáàmù tí a ń yàn bẹ́ẹ̀ gbogbo àfáà tó wa bí a ṣe lè wò kí wọ́n gàǹgà kí wọ́n gbòǹgò tó ìbá àmọ́ màkì tó wọn ọ̀sà màkì tó fi kí ọ̀hún ọmọ tí èèyàn rò kó ogun tá a wí lórí pátá gbogbo ẹ̀ lọ́mọ òsáàsù rẹ̀ tó kọ́ńké kìbá àmọ́ abẹ́nu mọ́sálásí àfi tó bá pọ́nlé nìkan pé ẹ̀yin ẹ̀rọ akẹ́rù fọ́ wa. wọ́lá yẹ kàn tó fi bẹ́ẹ̀ tì í ala tẹkirimẹ́tì ìlà ìbùnì ẹ̀ńtọ́ wa lọ sílé ìtàlẹ́ ẹ̀ka ẹ̀dọ́sí kẹ́ẹ̀tì jọ sọ̀rọ̀ ṣùgbọ́n wá sí àpọ́nlé rẹ̀ oníkọ̀ọ́wọ́ nílé ọwọ́ rí àga kan tó ṣe pé àga ara ọ̀tọ̀ ni ọ̀lẹ́tọ̀ láti jókòó bẹ́ẹ̀ o gbé àwọn yòókù ń jókòó sí ni wọ́n náà jókòó sí yẹnni pé tẹ́kírínà rẹ̀ àga àjókòó tiẹ̀ ìtọ́jú ààyè ẹ̀sà ààyè àpọ́nlé fún ẹnìkan ò gbọ́dọ̀ jókòó mbẹ́ o illa bi ibnihi àfi pẹ̀lú yọ̀ǹda ẹ̀ńtónilé tó yọ̀ǹda fún ọ̀tọ́nìkan ò wọlé o kí wọ́n ní tí àfàwà tí wọ́n ń gbìyànjú láti ṣe ní àlàyé fún wa ẹjẹ́ àwọn oníṣẹ́rìhù káfíńmọ́tì ọbadé àfàwà sọ pé ikhtalafa al-fuqaha àwọn àfà onímọ̀ fíkìú ẹnu wọn ò kò lórí pé talẹ̀ntọ́ lẹ́tọ̀ọ́ jù lọ láti jẹ́ imam ṣé akọ́rọ́ òní. sẹ́ńtọ́ tó há kùránì sórí jùlọ ni abẹ́ńtọ́ máa fíkìú jùlọ ọ̀rọ̀ méjì làwọn afáàfẹ́ lórí eléyìí àwọn kan ní akọrọ òní torí pé ló gbá kùránì sórí jùlọ àwọn kan ní afkọ òní látàrí wípé tá a bá wo àwọn sàgbé látòkété délẹ̀ ẹ̀ ń ma kùránì jùlọ nínú wọn iná ló máa jùlọ nínú wọn. والغالب في عهد الصحابة أن من قرأ فإنه يفقه يطب رجل داني وانسى بني بي ẹnba ti ma kuraani ka jùlọ onáà ni ọ lágbọ̀ọ́yé fíkìw jùlọ látàrí pé òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam bí ṣe máa ń kọ́ àwọn sàbí lẹ́kọ̀ọ́ ó ní pé àyà mẹ́wàá mẹ́wàá òníyọ́ gbà fún un. aya mẹ́wàá wọn máa kà dáadáa wọn gbogbo ìdájọ́ tọrọ ma wọn ti mọ̀ á wọn ti lò ẹ̀yìn àti gbogbo eléyìí bá ṣẹlẹ̀ tán oníwòtò tí wọ́n á tẹ̀síwájú báwọn ti fẹ́ gba tómi sí ajẹ́pẹ́ bí ẹ ṣe ń jẹ́ akọ́rọ́hùn lójú ẹsẹ̀ náà jẹ́ láàkín ṣùgbọ́n ní àsìkò tí a wà yìí kọ̀dí yóò jáde fi hàdí azmina man yahfadu kathiran min al-ayat aw min as-suwar. alẹ́ ní tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àyà ní alukur'an ọ̀pọ̀lọpọ̀ sura tàbí odidi kùránì gan ó lè wà lágbárí rẹ̀ tó bẹ́ẹ̀ náà kọ́lá yá rí fún àkàmà sọ̀lá ó lè má ma àwọn ìdájọ́ ìtọ́rọ̀ mọ́ ìrún ní kíkí. ẹ̀dàkan lè yára fún akáàmà sọ̀la bí ọba tí a mọ àwọn ìdájọ́ ìtọ́rọ̀ márùn ní kíkí. farubama yazidu fiha farubama yankusu fatakpalu salatu. ó ṣeé ṣe kó kírun lé ó ṣeé ṣe kó kírun kó dé kí láwàá fi yanjú rẹ̀ lètò ọ̀run ọba dàrú ma lọ́wọ́. falfaqi àwòlà àmìnì o tí wọ́n tájú pa àgbàdo pé nǹkan ṣe rí lásìkò tá a wà iná ajẹ́pẹ́ ń tá àtàrí síwájú láti jẹ́ ìmáàmù jù lọ alfaqi ni o ẹ ma fi kí jùlọ ni o. وإن كان يؤمر المسلم أن يتفقه في صلاته. ó lè pé gbogbo pátápátá oní apá láṣẹ láti rí i pé alágbọ̀ọ́yé tó jíndò nípa ìsìn ọlọ́run nígbà èsì pé ntọ́lọ́wọ́n bá tó torí ẹ̀ dá wa iná lọ́sìn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àti ìyẹn àtàlùjẹnu wọn ò torí kíni kan dá wọn tayọkẹ́lẹ́ bá máa sìn ní ọlọ́run. Ma'ad ibn Jabal òní kóńtù rọ̀dífà nàbí sallallahu alayhi wa sallam òun bẹ lórí ẹṣin lẹ́yìn òjìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam bí kẹ́nìkan ogun ọ̀kadà ní ìsìn kọ́ wá gbìyàn kan sẹ́yìn rẹ̀ bá níbi pẹ̀lú mahab lọ́jọ́ náà ni. àníbi wàá fẹ́ ṣe láǹfààní àwọn ẹ̀kọ́ kan wọ́n ní ya mahab eré mahab wọ́n dá nàbí ló ń pè é labbaik mo jẹ́ pé rẹ èrè òjìṣẹ́ ọlọ́run kí n ká nàbí fẹ́ wí atadri ma haqqullahi ala al-ibad wa ma haqqul ibadi ala Allah ǹjẹ́ o máa ń tọ́ jẹ́ ojúṣe ojúṣe rẹ tó ẹ kó o sì ìwọ tó o jẹ lọ́n ǹjẹ́ o mọ̀ àlàákí ọlọ́run lórí rẹ ǹjẹ́ o mọ̀ bí bákan náà tó bá mọ̀ ìjọ máa ń tẹ́ ọlọ́run bó fi fún ọ lẹ́sàn lé lórí bí a níwọ̀ kankan lórí ọlọ́run bọ́lọ̀ ń bá ṣe bọ́ bá kẹwàá tó tàfádúlà ni ó wù kó ṣe bẹ́ẹ̀ ni ó wù ní ọlá ńlá rẹ̀ ni wọ́n bá sì ìfún bá fi fìyà jẹ wá ó fìyà jẹ wá àdìlà ní ti déédéé ni yẹn ni pé àní tún sí wípé ǹjẹ́ ọmọ. ìwọ ọlọ́run ìwọ ọtẹ náà tọ́lọ̀ ń di ọ́ èèyàn ní túbà ń fọmọ tọ́lọ̀ fi san ọ́ lẹ́sàn-án tó bá pé ojúṣe rẹ̀ fọlọ́ àwọn sàábà wọn lẹ́kọ̀ọ́ pọ̀ ọlọ́run sàánú wọn pọ̀ wọn ní àdàbí tó pọ̀ a máa béèrè nǹkan lọ́wọ́ wọn láwọn àsìkò míì tí wọ́n mọ nǹkan ṣùgbọ́n wọ́n wọn mọ̀ torí pé ìtumọ̀ míì tún bẹ tánàbí fẹ́ fún yàtọ̀ sí èyí táwọn ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lápèjúwe nínú hajjatul wada ànábì béèrè wípé ìlú wo la wà yìí ná ààyè wo la wà yìí kí ni pàtàkì rẹ̀ àwọn nǹkan wọ́n sì mọ̀ àwọn nǹkan kàlà wọn wà wọn kọjú àràfà ọjọ́ tó pàtàkì ni wọn pe tẹ́ńtà nǹkan náà ni wípé ọlọ́ọ̀nìkan lọ́nà àtòjíṣẹ́ rẹ̀ ló fi jẹ́ pé bàbá wa àpọ̀ ìkan náà wọn tàbí ni wọ́n ní ẹlòmíì tó jẹ́ ọmọdé pínní sí yóò máa ka hadith báyìí àwọn ó sì wá ń jókòó àwọn ò wá tẹ́tí gbọ́ bí ìgbà fáwọn ògbó hadith tó fẹ́ sọ ń rí àlẹ́ alẹ́ kí wọ́n tó bí làwọn ti máa hadith ṣùgbọ́n bóyá ọ̀nà tó ń tún gbàgbà hadith bóyá lè kó kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn lè jàǹfààní rẹ̀ wọ́n ra farabalẹ̀ gbọ̀ntọ́fẹ́ wí. sọ̀yìn pé àwọn sàhábà rẹ̀ dùn ànilẹ̀ hàn lẹ́yìn lára àwọn ẹ̀kọ́ tá a tún kọ́ lára wọn nù. bó ti máa ẹ̀kẹ́ ni a máa jẹ́ kọ́pọ̀lọpọ̀ fẹ́ẹ̀lì gbìdánwò tó tún wọ ní afẹ́ mú wá tí mo ti kọ́ láti kẹ́ni bí ọ̀nà tó ń tún fẹ́ gbé gbàgbé ọ̀nà ọ̀tọ̀ ni ó wà farabalẹ̀ tó bá ti máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sẹ́yìn pé kò ní ju ń tọ́ ọmọ tẹ́lẹ̀ lọ yóò máa jẹ́ àrántí. tíwájẹ́pọ̀ ọ̀bà wa mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àjẹpọ̀ ọ̀sẹ̀ gba ẹ̀kọ́ tuntun tó lékún ní mànú. sẹ́ni pé Mu'adh ibn Jabal anabi ni atadiri mahakullahi ala al-ibad wa mahakul ibadi ala Allah nti ìdánabí lónìí pé kultu Allahu wa rasuluhu alam musafa nàbí pẹ̀tọ́ èmi ọ̀ma wò ṣùgbọ́n tí ń ọlọ́run mọ̀ ọ́n kò sì pa rẹ̀ lásìkò tá a wà yìí níta àbá náà a lè sọ pé alam ìwọ lọ mọ̀ ọlọ́run mọ̀ nítòótọ́ ẹlòmíín náà tún lè la lè sọ pé alam ó lè sókun fún wọn ẹlòmíín lè so Allah a'lam ntọ́ra wínú lásìkò yìí ẹ̀rí pa àwọn apáàtì máa ń kọ nípa fíkìrù nǹkan kan náà bá fẹ́ parí ọ̀rọ̀ wọn ni pé wallahu ta'ala a'lam. Mu'adh ibn Jabal ó lè nítọ̀ ilé òjíṣẹ́ lọ́n Allahu wa rasuluhu a'lam àníbi wa nítọ̀ ọba àmọ́ ibi tá à ń lọ gangan ni pé haqqullahi 'ala ibadi an ya'buduhu wa la yushriku bihi shay'an.

ó lọ́wọ́ abẹ́ ànábì rẹ̀ pé ọ̀dà àfọláwo bá ṣerò náà síkì fún àwọn ẹ̀rọ ọ̀dùn gbogbo ní tẹ́ bá rí kẹ́ ẹ dá lára tẹ́ ẹ bá ti ṣẹ bọ́ tẹ́ ẹ mọ̀rọ̀gún mọ́ lọ́n ọ̀rọ̀ yín fúyẹ́ síkì fún àwọn ọ̀dùn má sọ fún wọn o tẹ́ ọ bá ti sọ fún wọn fàyẹ̀tẹ́ kílù wọn gbára lé níta fẹ́ ló ń bẹ̀ ní wípé látàrí ìjọsìn lọ́lọ́run bá ń lo fi dá wa tọ́ba alimuslimu ma'murun bí a ń yàtọ̀ fakọ̀ àfi sọ́láàtì kálágbòye tó jìndò dáadáa bí o ti ẹ̀sìn níbi nǹkan mi níbi ìrún kí yóò jìndò dáadáa bí àwọn ìdájọ́ tó bá rọ̀ mọ́ nítorí ọba tí lówó lọ́ni o ní ọba tí lówó lọ́wọ́ èyàn tún yọ zàká àwọn àdájọ́ tó bá tún lọ tó bá jẹ mọ́ zàká èyàn tún láti tún wá mọ́ àwọn àdájọ́ tó bá tún jẹ mọ́ ájì èyàn tún lọ wá yẹn tí owó tó bá ti tó bá ti dé sẹ́ni wípé ẹnu àwọn àfáwòkò ní pílẹ̀ lórí pípa lẹ́nu tó lẹ́tọ̀ọ́ láti ṣíwájú kírun jùlọ ṣé ẹni tó wá Kùránì jùlọ ni àbí ẹni tó máa fi kírun jùlọ ṣùgbọ́n tá a fà ń sọ ń bì ní wípé táìpé lásìkò àwọn sàdébà ni ẹ mọ Kùránì ká jùlọ ẹ̀ńtọ́ akùránì sórí jùlọ iná ẹ̀lẹ́ńtọ́ máa fíkìú jùlọ nínú àwọn sàbẹ̀ tùmọ̀ lásìkò táwa yóò fi yàtọ̀ dáadáa àwọn kéèké tí wọn akùránì ní mádùlẹ̀ arọ́bí lọ́dún yìí àwọn tí wọn ṣe tí wọn akùránì wọn lé lọ́gọ́rùn ẹ̀ńtí ò tí ì ka ìdá àdíjá ọ̀nbẹ́nu wọn tí wọn àtọ́ yìí pé yàwó mi lè kọ́ máa kọ́ra ọ̀hún ìdá àdí kí ó mèrè ló ti mà ní fíkìú làfà mi sọ pé lásìkò tá a wà yìí ó yẹ ká yàn o lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ á Kùránì sórí tí ọmọ nǹkan kan nípa àdájọ́ ọkọ̀ wùlé tí ọmọ nǹkan kan pa bàdí. so èyí jẹ́ nípa àdéhùn ọwọ́ bẹ̀rẹ̀ rẹ̀. fàyínká ní fìlìkìrọ̀ àti sàwáàn fàálàmù bìsúnà ibi tá a pé níbi kùránì tí a há sórí iye kan náà ní ọjọ́ ha odidi kan náà ní ọjọ́ ha ajẹ́ pé fàálámù bí sunna sunna ń bí àfàwà tó sí pé àlámù bil ahkam ẹ̀ ń bá ma àwọn ìdájọ́ ẹ̀sìn jùlọ wà sunna al-murad biha as-sunnatu nabawiyya lórí ẹ̀pẹ́ ní bá lórí pẹ̀lú sunna àdìsá nàbíwá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àlámàrí tí a fẹ́ lo súnà fún bí aksar ó pọ̀ kọjá ká sọ pé àdéhìí nìkan torí kan níbi ní àtijọ́ àmọ̀ wípé rubba hamil fiqhin wa laysa bi faqih ọ̀pọ̀ ní ẹgbẹ́ sọ wípé ìkà ń ru tíra fíkìw káàkiri kò sì jí domi fíkìw ló fi mí nadara Allahu imra'a. سمع مقالتي فأداها كما سمعها ìtútúojú ọlọ́mba ń ṣe fún ọmọnìyàn kan tó gbọ́ àdéhùn mi bó ṣe gbọ́n lẹ́nu mi bẹ́ẹ̀ náà ló ṣe pọ̀ ló ṣe fi fáwọn èèyàn torí pọ́pọ̀ mi tó fi pé yọ gba àdéhùn yẹn ọkàn ló ṣe àdéhùn kalẹ̀ àdéhùn yẹn tó sọ ọ́ lẹ́hùn ẹlòmíì lè ó lè fa ìdájọ́ ẹgbẹ̀rún jáde nù rẹ̀ ló fi jẹ́ pé ó ṣe ọ̀ràn yàn bálùgù á ní wọ́lẹ̀ àyà bó ṣe ààyè ẹ̀yọ kan ńlọba gbóyè ní ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run mo dé ti gba àwọn èèyàn bí wọ́n ṣe gbọ́ yé àwọn èèyàn tún àgbọ́yé ń bi àgbọ́yé wọ́n máa ń kẹnu jura wọn lọ. fàyìdà kánú fi sunnati sàwáà. tẹ́mbà wá dọ́gba níbi súnà adékèfé aqdamuhum hijra adékèfé ń bá kọ́ ṣe hijra ń gbà náà òní ẹ̀ka rí síwájú torí pé nítorí ṣe hijra òun ó tètè láwọn ẹ̀kún kẹ́kẹ́ àwọn ẹ̀kún rẹ́rẹ́ nípa àwọn ìdájọ́ yóò ti ní sí látàrí pé òun ti ṣe hijra síwájú àwọn yòókù rẹ̀ wọlé àádá ànàlẹ́bí yàtàkọ́ dàmú hijra tán. yakuna akthara ibadatan yàtọ̀ sí lẹ́yìn ni pé ẹ bá tún ṣe ìjìra síwájú àwọn tí wọ́n wá lẹ́yìn rẹ̀ ìjọsìn tiẹ̀ yóò ti pọ̀ ju àwọn tí wọ́n bá wá lẹ́yìn rẹ̀ lọ torí pé àwọn tí wọ́n gbẹ́sìn wá wọn ọ̀rọ̀ ayé ìṣẹ̀sìn ni wọ́n fi ń gbẹ́sìn káàkiri wọ́n fi ń sá káàkiri òun ti á wà níbi tọ́lọ̀ ti ṣe ìgbàláàyè sọ láǹfààní láti pẹ̀rún ó lè ṣe náfìlà bó ṣe wù ó lè ka kéókè ó lè ka jẹ́jẹ́ yẹn ni pé yakuna akthara ibadatan àwọn yẹ kó na akitara ìlìmọ̀ tàbí ẹ̀ tiẹ̀ kọ́ òun ó ti nímọ̀ ju ẹni tó ṣe ìjẹ́lá gbẹ̀yìn lọ lẹ́nu mẹ́kàtà mọ́dàtàn tọ̀wé látàn yọ̀tà àlàmù fi àlàhà ìlìmọ̀ tìrìpọ̀ ti pẹ́ ní Madina ó ti lo àsìkò tó gùn dáadáa lẹ́yìn tó ti kó fi ń wá ìmọ̀ wọ̀nyí kan ní fìlẹ̀ ìjọba ti sàwáàn fa àkọ́dàmù sínú náà tọ́jú péjọ kan náà ní ẹjọ́ fi yíjira níjọ́ kan náà ní ẹjọ́ gúnlẹ̀ sí Mádínà àdékù fún akọ́bọ̀rọ̀ ẹ̀ ń bá dàgbà jù nù wọn ìyẹn wà síwájú kí ló fà á lẹ́nu kẹ̀bí ẹ̀rọ láwùjọ hakùlẹ̀ ìtẹ̀rọ̀m ẹ̀ bá jẹ́ àgbàlagbà òun náà ní àlàkí léwa lórí àlàkí ni wípé àábọ̀wọ̀ fàgbàlagbà ni lójúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé laysa minna man lam yuwaqqir kabirana wala yarham saghirana. ẹni tí ó bá máa bọ̀bọ̀ tí ó bá máa bọ̀wọ̀ sàpọ́nlé fágbàánú wa kò sí lára wa o bẹ́ẹ̀ náà ni àgbà tí ọba láàánú ọmọdé lójú kò sínú wa o ìwà rẹ̀ ọjọ́ má ti wá o ọwọ́ sí ń wù ọkọ́ وقوله ولا يؤمن الرجل الرجل في سلطانه السلطان هو صاحب الولاية ilẹ̀ ń tó ṣe pé ó ní alákòóso láàrin ibì kan wà ìdàkánì tó lè láàyè tó fáwọn lẹ́bi àtàkọ́dá tó bá ta jẹ́ pé lábala ibi tí agbára rẹ̀ tó dé ni àdínkù ní ọ̀lẹ́tọ̀ọ́ láti jẹ ìmáàmù jùlọ o fasayibul masjid ẹ bá kọ́ mọ́sálásí lẹ̀ ní ìsìn fasayibul masjid ayé imáàmù masjid rọ́ọ̀tì masalan ẹ̀ ń tẹ́ ní àkóso mọ́sálásí lọ́wọ́ ìmáàmù mọ́sálásí ni so ìmáàmù mọ́sálásí ọ̀hún ẹnìkan kan ọ̀ láti léwájú kírun pé àsìkò ń sọ̀rọ̀ ẹ̀já kírun àà ìmáàmù sì ń sálọ̀ ọ̀la lọ́wọ́ ẹ ṣe sùúrù ni o àfi tó bá ní ẹ máa kírun lọ ọ̀rọ̀ láì sáà ń já ń já ń já kò yé mi bó ṣe jẹ́ màánà lọ tó láǹfààní o. ìnáwó masjid rọ́ọ̀tì masalan láyà takọ́ dàmà àlóye ahad ńgbè tẹ́pọ̀ ní àyàn tí wákàtí márùn ẹnìkan kan láti bọ́ sórí mihrọ́bù pálọ̀ nfẹ́ kódà wàlọ́ọ̀ká na áfù ọlọ́lá jùlọ ní gbogbo nǹkan olówó jùlọ onímọ̀ jùlọ onígbẹ́gbẹ́gbẹ́ ọ̀dàgbà jùlọ hàn wakadàlíkà aidan sahibul bayt bẹ́ẹ̀ náà lẹ́nu tó nílé rẹ̀ ẹ̀ nílé rẹ̀ tọ́kọ́lé sahibul walaya ló náà yakuna awla ẹlẹ́sìn rẹ̀ yín lápẹ́júwe àsìkò òórùn tó òjò ń rọ̀ wá púpẹ́ kẹrin nulẹ̀ ọ̀rẹ́ yín tẹ́ wá lọ́rùn tí ọmọ tajwid dáadáa òun lọ́lọ́tọ̀ láti síwájú fún kírun fún yín o. ìlà ìdá adìnnà lẹ́gbà ìrìhì àfi tó bá yá tó bá yọ̀ǹda fẹ́ lómi lòkù. kọ́ọ̀lù tẹkirimátì o fìrọ́ṣù o alẹ́dí ẹ̀fúrẹ́ṣù o lẹ́nà sí i ìtẹ̀tí máa ń tẹ́ fúnra rẹ̀ àdàtí máa ń dá fi jókòó ẹnìkan kan ò jókòó sórí rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ fàlàyé ti sàn àlẹ́ yìí illa bi idni ẹnì kankan ò gbọ́dọ̀ jókòó lé lórí àfikọ́ yọ̀ǹda fúnitàn ẹjẹ́ wa padà sí inú tí a padà lókè qala al-mu'allif rahimahullah wa yanbaghi an yataqaddama al-imamu wa an yatarafa al-ma'mumuna wa Afa àfààní ọ̀tọ̀nà ọ̀yẹ̀ bẹ́ẹ̀ o anyatọkọ damale imam ẹni tá a pè ní ìmáàmù ọkùnrin òun ó yọ síwájú ni o ìmáàmù obìnrin ni màá dúró sáàrin ìní pé táwọn obìnrin abẹ́ kírun láàrin ara wọn ìmáàmù àti wọn àárín ni ọ wà ṣùgbọ́n táyé pé ìmáàmù tí ó kírun àtọkùnrin àtobìnrin ni ó kírun fún àbọ́kùnrin nìkan òun ọ̀yọ́ iwájú ni o làbáàfin sọ pé wọ̀yàmbági ànyẹ̀tàkọ́ dàmàlẹ̀ imam ọ̀tọ̀ náà o ọ̀yọ́ bẹ́ẹ̀ o kí màmú ò léwájú wọ́n yẹtàrọ́ sọ́lmà mọ̀mọ́n àwọn èrò ẹ̀yìn kí wọ́n wá jẹ́ kí wọn kọ́ dáadáa kí wọ́n tò dáadáa lẹ́yìn mọ́mù wọ́n yóò ká mélòó fẹ́ falẹ̀ awùwàlá falẹ̀ awùwàlá ẹ̀ka abánisá fún bíi mẹ́ta mẹ́rin nínú mọ́sálásí kí wọ́n rárí dájú pé sáfù alákọ̀ọ́kọ́ ó ti kún tẹ́kítẹ́kí kí wọ́n tó fi sáfù ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ̀ ní wọ́n bá wá fi sáfù ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ̀ àárín ilẹ̀ wọn tìra máa tò lọ́sọ̀tún lọ́sọ̀sìn kì í sí pé lára ògiri lèèyàn lọ dúró sí o wọ́n ká mi lè sọ falẹ̀ awọ́lá falẹ̀ awọ́lá sáfù alákọ̀ọ́kọ́ kí wọ́n jẹ́ kọ́kọ́ kúnná kí wọ́n tó fi sáfù ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ̀. wọ́n máa ń sọ́lá fábà ẹ̀ ń bá kírun lónìí ká ṣoṣo. ركعتان خلف الصف لغير عذر عاد صلاته. إن كنت مثلاتي kò tí ẹ gbèsùgbẹ̀gbà sáfù kú àbí òtí ìkòrò ọ̀sàfẹ́ bá jamani ọwọ́ adádó lónìkan onìkan lọ́dàpọ̀ irú ẹni báwọn tọ́bi ìṣe bẹ́ẹ̀ kí àwọn délẹ̀ yẹn ni pé tí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ń rẹ̀ padà irú ẹni báwọn ò ní ọ̀run o yóò tún un rẹ̀ kí o ṣùgbọ́n láwọn àlàyé tó pọ̀ à ń bọ̀ wá sí apá abẹ́hùn wọ́n máa ń sọ́lá fáadán ẹnba kí hàn lónìí nìkan bó ṣe lákàkà ló kí khalifa sọfì lẹ́yìn sáfù sáfù ti kún àbí òsì ẹsì kún oníkan ló sàdó sẹ́yìn lẹgẹrì àwọn bẹ̀rẹ̀ tí ò sí àwáwí kankan fún ìrẹ ní báwọn àhán àdàsọdà ìrún tó ti kọ́ kírun yóò tún kí padà. wa qala ibn Abbas radiyallahu anhuma. صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة مكين فلا نبي لورو جوكا فقمت عن يساره ìgbà tí ń darapọ̀ mọ́ ànábì lórí irun apá òsì rẹ̀ mo dúró sí fàákàdàbẹ̀rẹ̀ àṣì ànábì ara mú mi lórí látẹ̀yìn fàjà álàmì àyẹ̀mí nìyí. ó wá fi mí dúró sí apá ọ̀tún rẹ̀ hadith yìí muttafaqun alayhi. adékúnnú àwọn tá a gbọ́n àwọn ìdájọ́ bíi méjì mẹ́ta kan ọ̀rọ̀ mọ́ ẹjọ́ bẹ́ẹ̀ láti bí ìyá ń bàjẹ́ yẹn takọ́ dàmẹ́lẹ̀ imam kí ni àfa wa sọ قوله وينبغي يعني في ينبغي أن يتقدم الإمام أمام المأمومين إمام gbọ́dọ̀ síwájú òun ọ̀dà yọ síwájú àwọn ìròyìn tí a ń kírun lẹ́yìn rẹ̀ náà mikdar mitar lóde wọn tí ó tó bíi mítà kan hátà yàtàmá kanú mina sujudi wara'ahu. káwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ yẹn bí kò gbọ́dọ̀ súnmọ́ wọn jù kí wọ́n fi láǹfààní láti máa forí kalẹ̀ lẹ́yìn tí wọ́n bá ṣe ikọ̀ ọmọ tán kó tó bẹ̀rẹ̀ irun ya'muruhum bitaswiyati sufuf ìmáàmù láti pa àwọn ìròyìn láti pé ẹ kí sáà fún yín ẹ ó ó tò bainahum furajun yóò sì pa wọn láṣẹ kí wọn jẹ́ kí sáfù wọn kó wà mọ́ra wọn kó súnmọ́ra wọn pẹ́kípẹ́kí tí òfin ní sí àlàfo kankan láàrin wọn. àlàfo tó bá wà ń bẹ́ẹ̀ ṣètò ni yóò gbàgbẹ́ wọlé sí wọn o so kama fún àṣetán láǹfààní láti wọlé sí wọn lára lórí irun kí wọn jẹ́ kí sáfù wọn kó kó kó sin wọn ní wọn kó sin jọ bí a ti máa ma ilé ọlọ́mọ wa ya'muruhum bẹ́ẹ̀ ni yóò sì pa wọn láṣẹ bí tẹkmílì sufufi al-awwali fal-awwal pé kí wọ́n jẹ́ kí sáfù pé ẹ má ti fi sáfù ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ̀ tí sáfù alákọ̀ọ́kọ́ ó kún ẹ má ti fi kẹta lélẹ̀ tí kìíní ìkejì tí ó kún wàhálà kazan faqad sabata annahu alayhi salatu wa salam kaana yakun ó ti fẹsẹ̀ múlẹ̀ nínú hadith wọn lè jíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam a máa sọ fáwọn sàbẹ pé sọfù kama tasuffu al-mala'ikatu 'inda rubbiha ẹ tò lọ́wọ́ ọ̀wọ́ gẹ́gẹ́ báwọn màláìka bí a ṣe máa ń tò 'inda rubbiha lọ́dọ̀ ọlọ́run ọba wọn báwo ni a ṣe máa ń tò yukamiluna sufufa awwala sáfù alákọ̀ọ́kọ́ wọn ò lè kọ́kọ́ kúnná kí wọ́n tó mọ́kejì wá ó yàtara ọ̀sọ́wò náà fi sọ́fì wọn èyí sì gba àlàfo láàyè níbi ìsáfù wọn yẹtí wọn bá tò adépé ìmáàmù ojúṣe rẹ̀ lẹ́yìn ìkọ́ náà kó tó wọ orí ìran ni pé kọ́ra rí dájú pé àwọn èèyàn tò wám wám bí àwọn ọmọ ológun kí wọ́n tò dáadáa wọn láti ṣe lẹ́yìn ojúṣe rẹ̀ nù wa qawluhum wa man salla fadlan ẹ̀ ń bá dáhùn kí lónìí ká so ìdájọ́ lẹ́ẹ̀kejì ni o. afaani kọ̀dùwádọ́dọ́ fil hadith ó ti wá nù hadith wọ́n lè jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé la salata limunfaridin khalfa safi ẹ ń bá dá dúró lóun nìkan lẹ́yìn sáfù tọ́bí ìṣe bẹ́ẹ̀ kírun délẹ̀ tí ò tí ò wá bí ó ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀ tí ó fi tò pẹ̀lú àwọn àjàmáà irú ẹni bá ń kò sírun kò ní ńládàá kó kírun o yóò tún rẹ̀ kí ni o. wọ́rọ́ àrọ́jùlá anábìwárí arákùnrin kan tí ń dá kírun lórí sáfù lóun nìkan ṣoṣo fa amárọ̀wò àyọ̀yìn ó wá pa láti pípẹ́ o síbi wọ́n nìkan dádúró mi yá lọ́tọ̀ọ̀nù rẹ kí tí wọ́n ní táwọn afáàfẹ́ lórí eléyìí. sheikh al-islam ibn taymiyyah rahimahullah baba ní yajuzu dhalika lil anziri tọ́jú pé yẹn bá ní àwáwí kan àbómi yẹn lè dá zolo nìkan lórí idha lam yajid makanin kí ni excuse ọ̀hún ni pé sáfù alákọ̀ọ́kọ́ ó ti kún tẹ́kítẹ́kí ẹ̀ẹ́kejì náà ti kún ìkẹta náà ti kún ọba tí ló ń fẹ́ lọ sẹ́gbẹ̀ẹ́ ìmáàmù kọ̀sánà àti tọ́fẹ́ gbà tò nírú ìṣesí báwọn kò sí ní tí ó ṣèjú wípé yọ̀ọ́dà kírun lónìí kàṣẹ́sọ lọ́wọ́ kótó di pé yóò wá kírun lónìí nìkan ńlam yajid makanan bàdàlà máa yẹ sẹ̀tẹ̀n gbogbo ntọ́ba nílágbára yóò rí pò náà yóò gbìyànjú yóò ṣapá tọ́ba tí a di pé ìrún fẹ́ bọ́mọ lọ́wọ́ hátà làtà fún tàn aléyìn lè jàmáàtú àjẹpẹ́ yóò kírun lónìí nìkan tó sọnù torí pé la yukallifu Allahu nafsan illa wus'aha fattaqullaha mastata'tum ó ti gbìyànjú ó ti sapá. àmọ́ ìdàkánì yẹ pẹ̀tẹ́yìn wọ́n táyé pé ọ̀nà àbáyọ bá ń bẹ tó lágbára láti dọ́gbọ́n sọ́yọ́ ara rẹ̀ adékòfà yáhàrẹ̀ kó gbìyànjú kó sapá kó sojú kòkòrò àyìnyọ́ kòrò bàbá ìnàròjà rẹ̀ bóòlù wọn ó ṣe wà láàrin àwọn èèyàn ètí á tò níbi sáfún gbìyànjú ẹnitori kọ́ fọ́ fẹ́ tán ọ òun sálà tan gbangba ni lójú lórí irun àwọn àgbọ̀yé wa máa ń yà lódòdì wọn lànà bí ìpàṣẹ pọ̀ lórí irun pé àlàfo máa ń bí ẹsẹ̀ dẹ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ẹlòmíì wàá gbọ́ yóò sí kó sáwà latan báyìí kàtàkàtà lórí irun à síbẹ̀ ní báwọn tó láṣẹ kàtàkàtà ní ọ̀rá dó sáàrin rẹ̀ tètè yóò fẹ́ra láǹfààní láti tó pẹ̀lú àwọn jàmá làbá fi sọ pé ama ìdàkánu yẹsẹ̀fẹ́yìn tó bá lágbára láti dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀ tí ó fi láǹfààní láti wà láàrin àwọn èrò tí òfin ní dá dúró lónìí ká ṣoṣo kọyà síbẹ̀ o. nínú hadith òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé hàlà ìltàmẹ́sà fọ́rọ́jà ó sì wá hù kan kó dúró sí. Si, wọ́n sọ bá ń fún arákùnrin èyí tó dá dúró lórí sáfù lónìí ká sọ pé ọ̀wá lè dọ́gba kọ́ wá àlàfo níbi tálàfo bá wà kí wọ́n rọra bí. àwọn ìṣẹ̀rẹ̀ ìtàrọ̀ jùlá tàbí kọ́ fa ẹnìkan sẹ́yìn ní àwọn èrò tẹ́ ń bẹ ní orí sáfù. lọ́dọ̀ àwọn Hanabila ìgbàláàyè ń bẹ fún yàn láti fààyàn sẹ́yìn káfílẹ̀ jọ dúró lórí mọ́sálásí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà yòókù kò rí bẹ́ẹ̀ o àwọn kan náà tó kún wọn náà wọn afa nígbà wọn bèbè sọ pé wàkàrí àbáàdùn màṣáyéèkì jula àyìn afa ṣe pé wọ́n kórìíra wọ́n kọ kí ti kún wà afẹ́ dádó lórí sáfù ẹlẹ́ẹ̀kejì níwọ̀ nìkan kọ́ lọ fà wọ́n kórìíra rẹ̀ ìṣesí ó ìfẹ́ ẹ̀ lè tò lọ́wọ́ wọn bíi tàwọn màláíkà sáfù aláwọ̀kọ́ òkun tán kó tó di pé wọ́n fi kejì lélẹ̀ àti pàánù bíi ní ẹ̀tọ́ sáfù yín kí sáfù aláwọ̀kọ́ kọ́ kọ́ná kí ẹ̀ tó fi kejì lọ́lẹ̀ nígbà bá tó wá fàyàn wájú òjì sáfù aláwọ̀kọ́ ìpìlẹ̀ ju okónù tó fi fàyàn sẹ́yìn wọ̀láàkì ni ìdàtà àkàrà máa hù wọ́n sáré pẹ́ntì ń bẹ lẹ́yìn lọ́kàdí wípé ó ń ṣàkíyèsí pé ẹnìkan dá dúró lẹ́yìn tí ń kírun lóun nìkan ṣoṣo tó wá fúnra rẹ̀ wá sẹ́yìn eléyìí kò sí tó burú mbẹ̀ ìyún lẹ́tọ̀ bóyá gbẹ̀gàn lọ́ra fún ní fura ma pé oníkan ló máa ń bẹ lẹ́yìn dákọ́ra ṣe ọ̀rọ̀ àti dáhùn tòtí ó fi agbọ́ yé pé ẹni nìkan ní ń bẹ lẹ́yìn tòtọ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ wá sẹ́yìn kò sí ní tí ó burú tí ẹ̀bà wá ṣe é ṣe ajẹ́pẹ́ fàtàkùlọ́ màsàbáàtún yóò kírun lẹ́yìn nù lónìkan lórí sáfù yìí jẹ́ ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ìkẹta ń bẹ̀ àdìgbà bílẹ̀bù náà bá a sọlẹ́tù máa nàbí yìí sallallahu alayhi wa sallam dáta la. mo kírun pẹ̀lú ànábì lóru ọjọ́ kan ìgbà tí ń dúró apóòsì ànábì mo dúró sí anabi wa fà mí láti bí orí ẹ mú mi dúró sí apá ọ̀tún rẹ̀ ajẹ́pẹ́ ìtumọ̀ rẹ̀ ni wípé ẹ̀ ń bá tò lápẹ́ẹ̀sì ìmáàmù láti bẹ̀rẹ̀ ẹ̀rùn tí e délẹ̀ kò ní rùn. mùá ìgbàláyè ń bẹ kọ̀ọ̀kan dandan kí ìmáàmù ọ̀ wá kó wá síwájú làwọn àti sọ pé yáǹbàgì ọ̀tọ̀ ni kìí sí dandan ìmáàmù le wà láàrin káwọn èèyàn wà lọ́tọ̀ kí wọ́n wà lófin ṣùgbọ́n ìtọ́ da àdìní kọjá pé ìmáàmù ọ̀yọ́ gbọ́ngbọ́ síwájú tọ́lá bíláì bẹ́ẹ̀ ni Mas'ud oní àti ṣe bẹ́ẹ̀ rè èèyàn bíi márùn-ún mẹ́fà jù bẹ́ẹ̀ lọ wọ́n lè wà lápọ̀ ọ̀tún ìmáàmù tí wọ́n èkérùn délẹ̀ kọ̀bárùn-ún wájẹ́ èèyàn méjì mẹ́ta márùn-ún tí wọ́n bá dá wà ní apá òsì ìmáàmù tí ò sẹ́ni kankan lápá ọ̀tún wọn ní ọ̀run. olùkó ti yẹ o. afa wa ni adith abdullahi bin abbas yadullu dhalika ala annahu la yajuz an yasaffa ahadun an yasari li imam. adith ń tọ́ka sí pé kò lẹ́tọ̀ọ́ fẹ́ni kankan láti dúró sápò sí ìmáàmù idha lam yakun an yamini ahadun tí o bá ti sẹ́ni kankan lápá ọ̀tún rẹ̀ amma idha kana yamini ahadun fayajuz mọ̀lẹ́ni kan bá ti ń bẹ kó sẹ́yìn àwòrán kan ní bẹ lápá ọ̀tún sẹ́yìn máa ń wá wà lápá òsì ọ̀lẹ́tọ̀ torí pé kọ́ni sábàtà ó ti fẹsẹ̀ múlẹ̀ anabna Mas'ud radiyallahu anhu salla bayna alqamata wal aswadi abdullahi bin masoud ó kírun gbọ́ kan ó wà láàrin láàrin alkoma àti al-aswad ahadéèmẹ ayẹmínì ẹnìkan náà méjì tí a kírun tí a fi kọ́ṣe abdullahi bin abbas ẹnìkan náà wọ́n dé sápò ọ̀tún ẹnìkejì ń bẹ lápò òsì kódà àdìsí wọn gbà wá mọ̀ òkú fán pé abdullahi bin masoud ló ṣe bẹ́ẹ̀ wà nukila dhalika marfu'an bákan náà wọ́n tún gbà nígbà wá pé ọ̀rọ̀ ànábì ni sallallahu alayhi wa sallam. fàmà yakunu kulluhum an yasarihi fala yajuz. sọ́kù ìmọ̀wà làkóòsì kọ̀tànáwó fabna abbasin fabna abbasin sallan yasari nabiyyi sallallahu alayhi wa sallam. turka abdullahi bin abbas ó kírun làkóòsì ànábì ànábì wa darí ẹ̀ sí apá ọ̀tún ó máa mọ̀ wípé níyàn bá ṣe bẹ́ẹ̀ délẹ̀ lórí irun onítọ̀hún ò kírun o ẹjá tún padà sókè ìdá sàmáì tòmọlẹ ìkọ́ ọ̀mọ̀ta fámṣú ìlà sọ̀láàtì wà aláìkùmọ̀ sọ̀kì náta wàlúwà kọ́rọ̀ wàlà tàṣàbáhùn fama àdìrọ́tùm fasallu wàmà fàtàkùm fàtìmù ìdá sàmáì tòmọlẹ ìkọ́ ọ̀mọ̀ta tẹ́bá ti gbọ́ tí a ń ṣe ìkọ́ ọmọ wọ́n ti gbé ọ̀nà ró aláwọ̀kọ́láwọ̀kọ́ ṣẹlẹ́láyìlá ìlọ́lá ṣẹlẹ́nà mọ́dàrúsọ̀rọ̀lá fáǹṣù ìlọ̀sọ̀láàtì ẹ̀rọ máa rìn lọ sí mọ́sálásí mi o wà lẹ́kùn mọ́sákì náà kàlẹ́ lọ́kọ́ rẹ̀ ó di ọ̀ràn yà fún yín ẹ̀dín mímọ́ ìrìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wal-waqār àti ìfarabalẹ̀ la tasra'u ẹ má sáré o ẹ má yára o ọba nǹkan yára tasābuqu ila al-khayrāt nígbà tí pẹ̀lú lọ́yẹ̀ kó o ti ṣe léyìn fama adraktum fasallu ètò ẹ̀bá bá pẹ̀lú ìmáàmù ẹ̀kì rákà kan lọ́ba ni rákà méjì ni kì pẹ̀lú ìmáàmù wà máa fà tàkùn èyí tó bá wàá bọ́ ọmọ yín lọ́wọ́ fà àti mú ẹ pé yẹn pé ìtọ́ àkọ́kọ́ bá ń ẹnì rún ti àkọ́kọ́ nínú rákà mẹ́rin ọba rákà méjì gbẹ̀yìn pẹ̀lú imam níbi ọ̀ràn ìṣáì ìkíní kejì tọ ẹ ìkẹta ìkẹrin tọ bá pẹ̀lú imam onìkíní onìkejì rún tiẹ̀ àdékùnbà tí imam bá sálámà ó mú kẹta àti kẹrin wá lẹ́yìn tí ó ka fatia nìkan tí ó sì kéwú jẹ́jẹ́ tó o bá ṣe báwọn ìtìmáàmù ló ṣeun. mọ̀tẹ́tà bàbá imam níraka ẹlẹ́ẹ̀kẹta àti kẹrin tí màmú wa sálámà tán táwa múraka méjì tí a wá lẹ́yìn tó ka fatia sókè tá a sì ka súra àbáwọn àáyà lè lórí ajẹ́ pé kọ̀dọ́wù la ṣeun asan gbèsè mu méjèèjì náà àti fa àti mú àti fa kúdú méjèèjì ló fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ jíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam làwọn afa àfisọ wípé gbọ́dọ̀ pípìlẹ̀ ni pé kí ni o ti wà mọ́sálásí gẹ́gẹ́ bí àdéhùn pàákà níjẹjọ nípa ọlá tí ń bẹ fún ìrun jàmá Ànábì ni man salla lillahi arba'ina yawman ẹ bá fojú lójú ọjọ́ kírun fọlọ́n. yẹn pé ó kírun ogójì ọjọ́ ó wá kí níjàmá níbi irun kọ̀ọ̀kan yóò dúró kó takbiratul ula kábàrà alákọ̀ọ́kọ́ òun àti ìmáàmù ni àjọ ń ṣe pé ti gbé báyìí wà alákọ̀ọ́kọ́ báyìí òun àti ìmáàmù ìmáàmù ti ń ṣe tiẹ̀ tẹ́lẹ̀ òun náà ṣe ó síbẹ̀ ń bí irun àsùbá ọjọ́ ọjọ́ kejì ọjọ́ kẹta ní gbogbo òun wákàtí márùn tí wàá pé ogójì ọjọ́ irú ẹni báwọn kó tìbàtìláwò bàrọ àtàn bàrọ àtùmínà nífà wà bàrọ àtùmínà náà wọ́n yọ oko onítọ̀hún fódà kúrò nínú oko àwọn tí ó wọ̀ náà wọ́n pa oko rẹ̀ rẹ́ kó náà mùnáfìkì kò ní jẹ́ mùnáfìkì torí kí ni ó kírun wákàtí márùn-ún ó kì í jẹ̀ náà léra fógójì ọjọ́ ọlọ́nfààní wa one over five lọ́pọ̀lọpọ̀ ń jọ́ mi ẹlòmíì two over five. yẹn ni pé ìdásánà ìtòmọ̀lẹ̀ ìkọ́ mẹ́ta tẹ́lágbọ́ tí ń ṣe ìkọ́ mẹ́ òkè àtúntò àdéhùn sọ̀rọ̀ mi tún wà lẹ́yìn sọ̀rọ̀ mi tún wà lẹ́yìn ok ń bẹ̀. ó ní wàá fi Tirmidhi nínú ẹgbàá ọ̀rọ̀ mi ètí bàbá wa Tirmidhi tí a gbà wá ìdá ata àdékùmọ̀ sọ̀láàtà wàlẹ̀ ìmáàmù àlàhálìn fàlìyàfúnà kàmáyàfúnà wàlẹ̀ ìmáàmù. bẹ́ẹ̀ nìkan nù yín tọ́ba wá sí mọ́sálásí tọ́wọ́ akírun ó wá bá ìmáàmù lórí ìṣesí kan bí ìmáàmù ṣe ń ṣe ń gẹ́lẹ́ oníkíwọ́n náà ṣe tó. ẹni pé ìyàn dé ìmáàmù ti wà ní ìforíkalẹ̀ ìforíkalẹ̀ ni wọ́n náà ti lọ́ọ́ bá kìí sọ́kọ́ wà á náà rò ó ká máa bọ̀ wá sókè gbàrẹ́ yìí kó bá rákẹ́ lẹ́yìn lórí ìṣesíṣọ́ bá ti bá ìmáàmù ìgbà náà ló ti wọlé ti lórí mu ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá dé mọ́ṣáláṣí sáré pé ìmáàmù ti ń ṣe tàṣáwùdù lọ́wọ́ ó ti ń ṣe táyà wọn ò ní jẹ́ ìrun wọ́n máa retí kí wọ́n sálámà àṣìṣe ńlá lélẹ́yìí jẹ́ àṣìṣe ńlá lélẹ́yìí jẹ́ àwọn míì sì mẹ́tọ́ sọ pé wọ́n wọlé ti imam wọ́n jọ sí táyà tí màmú bá ti sálámà wọ́n jáde kó lórí irun àwọn lọ́ọ̀ fi jàmáà lélẹ̀ àṣìṣe ńlá lélẹ́yìn náà tún jẹ́ nígbà tí bá imam lórí ìṣesí káàbọ̀ mi akálàṣe ọ̀bà aráka kankan wọ́n jọ ìrẹ̀ ni ó kírun rẹ̀ délẹ̀ kálukú kírun rẹ̀ délẹ̀ kìtìbẹ́ wà wọ́n lẹ́yìn imam wọ́n látọ̀ tẹ̀lé àmọ́ lẹ́kọ̀ọ́ iṣẹ́ rẹ tó o ṣe o ti fẹsẹ̀ yí dànù nù ọlọ́run sì ní àmọ́ yìí iṣẹ́ wa dànù. nínú sẹ́ríọ̀n àfọwọ́ akọ́lọ̀n kí ó bá ní kẹwọn wọ́n ní fàkọ́lù ìdàtàmẹ́ ìtumọ̀lẹ̀ ẹ̀kọ́ mẹ́ta síbẹ̀ náà ok adisa abdullahi bin abbas tayyib qawluhu ìdá sàmáyì tòmọdé ẹ̀kọ́ màtà fámṣú ìlà sọ̀lá yẹn ni kínú hadithin náà nàbí sallallahu alayhi wa sallam asọ̀hábàtà ànyàfàáwò ìdàgbàwò lè masjidà. ànábì kọ́ fáwọn sàábé láti máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ ìpọ̀ṣẹ̀ṣẹ̀ ni pé ìrìn tí ń bẹ láàrin pé èèyàn ń sáré àti èèyàn rọra rìn ó làwọn spọ́ọ̀tì máa ń ṣe wọn ní ọjọ́ ìyẹn máa ń jọ́ọ̀gì wá sí mọ́sálásí torí kíni ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá à ń gbé lọ mọ́sálásí òun wọ́n fi máa gbé àga nípò ni bẹ́ẹ̀ ni wọ́n máa pa ìṣe wa wọ́n máa parẹ́ ìgbésẹ̀ ló lè bá wa pọ̀ ọ̀rọ̀ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan tó fi jẹ́ kó jìṣẹ́ lọ́wọ́ bá sọ́dọ̀ bá wà lè wà sọ́dọ̀ tí máa ń lọ mọ́sálásí ẹsẹ̀ rẹ̀ máa ń sún mára wọn ìgbésẹ̀ rẹ̀ máa ń sún má wọn náà nàbí sallallahu alayhi wa sallam sàábàtàn yá sàáwó ìdá já olùmọ̀sídà ànábì kọ́ fáwọn sàábé kámi máa pọ̀ ṣẹṣẹ tí bá ń lọ sí mọ́ṣáláṣí láti kírun wà amara man yamshu bita'uda oníkàrà máa rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa sakinatin wa waqar àti ìfarabalẹ̀ wọ̀ fala tasra'u ẹ má sáré o wala tarkudu ẹ má tọ́ bí ẹ ṣe wala tas'au ẹ má pọ̀ṣẹ̀ṣẹ̀ hatta takthura al-khatawat kó lè bá jẹ́ pé àwọn ìgbésẹ̀ yín tẹ́ gbé lọ sí mọ́ṣáláṣí kó lè bá pọ̀ dáadáa fama adraktum fasallu wa ma fatakum fa atimmu ay idha adrakta rak'atan aw rak'atayn tó bá ìmáàmù ọba kan àbí méjì pẹ̀lú ìmáàmù salliha ma'a al-imam kíláàkà tó bá ń pẹ̀lú imam thumma idha sallama fàtìmù máa fa fàtìmù máa fa àtàkà tí màá bá wá sálámà wọn náà wàá pé ìrun rẹ ètò ti bẹ́ mọ́ ọ lọ́wọ́. قوله وفي الترمذي إذا أتى أحدكم الصلاة والإمام على حال لدى أبو داود أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أتيتم anabi ní tẹ́ ẹ bá wá sí mọ́sálásí wa nahnu sujudun tẹ́ ẹ wá bá wa lẹ́yìn tó ti forí kalẹ̀ fasjudu ma'ana ẹ̀yẹ àforíbalẹ̀ pẹ̀lú wa o ṣùgbọ́n látàn do àṣẹ a ẹ má ka eléyìí kan pé ẹ ti báraka kan lórí ìrun o wàmán adraka raki'ata ẹ bá bá imam nínàró nígbà tí ń ka fatia àbígbà tí ń ka sura àdúgbà tó rù kù tí ọba tí ìgbòrí òkè fọkọdé adraka sọlá onítọ̀ ti bá ara kàùnù yẹnni pé fàyídà àtẹ́yìtọ̀ wàlẹ̀ imam sàájẹ́dọ̀n àfààní ti ọ̀tọ̀ tí mo wí wọ́n ti yẹn bá wá sí mọ́sálásí tọ́wọ́ bá imam lọ́jọ́ tó kó ti forí kalẹ̀ látẹ̀ntẹ́dẹ̀r má retí kí imam ò dìde orí ìforí kalẹ̀ ní kí wọ́n ní òkè lọ́gbà bal kabbir bí kò sí pé yà á ṣe wasjud foríkalẹ̀ pẹ̀lú imam ṣùgbọ́n láàtà ń dàtílì kàrọ́ọ̀kì àtà rákà máka kúkọ́ báraka ń wò amẹ́dá àdúrátà wàwà rọ́ọ̀kì ọ̀n ṣùgbọ́n tó bábá imam lẹ́ńtóró kún fọ̀rọ̀kà àtàmáwò tó wá láǹfààní láti rúkú pẹ̀lú imam kò tó gbórí òkè fàyínà kàtàkùn kọ̀dé àdúrátà àbí ìrọ́kà àtà àdépé ìwọ náà ti bára káwọn o ti bá pẹ̀lú ìmáàmù ni ó bá yẹn pé àsìkò ó ti lọ ìjọ mẹ́jọ lágbára Ọlọ́run a máa ṣe àlàyé nípa ẹntara rẹ̀ ọ̀yá bó ni ó ṣe kírun kò lè ṣàlùwàlá àbó lè ṣàlùwàlá ó lè nàró kírun nínú ilé ó sì jókòó wọn tó bá ní kó wọn lọ mọ́ṣáláṣí ìjókòó ni ó ti kírun bó ni ìdájọ́ rẹ̀ bó ni irun rẹ̀. ẹ̀ńtọ́ra rẹ̀ yá oró lójú kọ̀ọ̀rọ̀ ọ̀run fún láti máa ṣe àlùwàlà ní gbogbo ìgbà tó bá ti fẹ́ kírun ǹjẹ́ gbà ń bẹ fún un kófẹ́ kan ṣàlùwàlà ẹyọ kan kí kírun méjì pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́n kọ́sọ́ àjù ọjọ́ mẹ́jọ lọ. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك adé allah kò bá àwọn sheikh wa ní ẹ̀sán dáadáa um, ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ wípé títọ́ tó bá wà nínú inú ilé kan tó ṣe yàrá tó bá wà ní amàláìkò oníwọ̀ ní àdúgbò ilé yẹn. báyìí wí sallallahu gbogbo lẹ́yìn làwọn ò ní àní tí bá ti ní ọ̀dọ̀ ẹjẹ́ àjìnà sí ẹ má jẹ́ àdọ́gbọ́n sí ọlọ́wọ́n sànù wa. asalaamu alaykum wọ́n ní tó o bá ṣẹ̀rí àmú kóbìnrin mùsùlùmí ń ṣe wáàsí lórí rédíò. kọ́ tọ́nà kọ́ bá mú bóbìnrin ṣe lè wò kọ́ máa kéwòtó kọ́ ló ń ṣe wáàsí lórí rédíò àbí lórí tẹlifíṣàn ọ̀tọ̀ náà àwọn Aisha radiyallahu anha tọ́lántọ́ nípa àwọn tí wọ́n ní mà nínú àwọn sàábé kò sí ẹlẹgbẹ́ mọ̀mọ́ Aisha radiyallahu anha Abu Musa al-Ash'ari ó ní má ashkala alayna amrun àlámàrí kan ìdájọ́ ẹ̀sìn kan kò máa lójú rí ká wá lọ sọ́dọ̀ màmá Aisha ká lọ ṣèwádìí ń pa àdájọ́ àfikọ́jọ́ pa àrí ìdájọ́ lọ́dọ̀ màmá Aisha radiyallahu anha tó ń ti bẹ́ẹ̀ náà kò sí inú àkọọ́lẹ̀ kankan pé tọ́ màmá Aisha o ọwọ́ alága àjókòó tẹ̀síìrù fáwọn ọkùnrin o àbí fáwọn obìnrin o àbí kíní o sòkòtò náà o sogbe táwọn rí ti ń sọ̀rọ̀ lásìkò sí i ó ti ti wá pọ̀ bàjẹ́ nìsín ní Ramadan tó lọ torí pé nusratul azab ọlọ́run sọ fáwọn ìyàwó ànábì àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run jùlọ àwọn tí wọ́n má jùlọ ọ ń sọ fún sẹ́ńtírì tó ṣe pé kò sí sẹ́ńtírì tó bẹ̀rù ọlọ́run tó dáa tó sẹ́ńtírì tí wọn ọlọ́run bá wọn sọ̀rọ̀ oúnjẹ bá ń bá wọn yá nìsa ànábì yìí. Eh, wala takhdana bil qawli tẹ bá ń sọ̀rọ̀ ẹ má dín sọ̀rọ̀ torí ẹ ti àárẹ̀ ń bẹ ní ọkà rẹ̀ kọ́ máa rò wípé àbáwọn ìyá yìí àbí àfihàn gba tèmi ni. bóòlù yẹn ti fẹ́ sọ̀rọ̀ lórí rédíò bóòlù yẹn ti fẹ́ káyà tí kíkà obìnrin tó fẹ́ káwọn tí ò ní dá ọkùnrin mi lọ́rùn. adìsí làdá lè ka àwọn tó tó máa ń ṣe wáàsí lórí rédíò wọn ó tún wá dín sọ̀rọ̀ pé wọn ò sì tó nǹkan kẹlẹ́bà ròyìn pé bóyá màkì ayíṣà àsìkò àtàlà ayíṣà àsìkò yìí àwọn kan bẹ má dùn wọn sábẹ́ pé wọn ó ṣe gbogbo òkè rẹ wọn ó ṣe wọn ó ṣe fún ní tí ó rẹ kájàkájàkájà ṣùgbọ́ lẹ́tọ̀ọ́ tó obìnrin tó bá màkì àwọn ọmọ rẹ̀ olùkọ́ àgbà níbẹ̀ o tàbí ká bá rí mọ́sálásí pé à ń fún obìnrin nìkan ìyẹn wà ń bẹ̀ tí wọn ò sì ní lo microphone gbèlè tàbí speaker sòkò náà máa sàáfà ń bẹ̀ ń muftiya sòsùmọ́ lórí rédíò tẹlifíṣàn kọ́lẹ́tọ̀. asalaamu alaykum wọ́n ṣe ọ̀rọ̀ yẹn fún obìnrin tó bẹ́ẹ̀ kẹ́hùn láti ṣe ìkọ́nà. ìtàn àfa àsọ ni wípé àti àdáàn. àti ìkọ́ọ́mà obìnrin ò ní í ṣe kankan bẹ́ẹ̀. ṣùgbọ́n àtìgbọ́ tí mo lọ́dọ̀ àwọn obìnrin ni wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá kírun kódà nínú ilé wọ́n máa ka kéwú jẹ́jẹ́ ni wọn ò ní ka òkè ẹ lè ka òkè màná ìbá àfáàyín ní bẹ́ẹ̀nbẹ́ ìbá àwọn ọmọyín ní bẹ́ẹ̀nbẹ́ sokosi tó burú obìnrin ka sókè tí bá ń nù yàrá rẹ̀ òun àtọ́kọ àtàwọn ọmọ nìkan wọ́n gbọ́ ìmáàmù obìnrin ti àti agbọ́ yìí sí pé àti ilé àti mọ́sálásí gbogbo ẹ̀ ìdákẹ́jẹ́jẹ́ ni. asalaamu alaykum. wọ́n ní kí ni kílá máa ń sọ tó máa ń ṣe ìkọ́mọ̀ lọ́wọ́. kílá máa ń sọ tó máa ṣe ìkọ́mọ̀ lọ́wọ́. tábàwò àmúmu ọ̀rọ̀ jíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam tó sọ wípé. إذا سمعتم mọ̀lmọ́àbìnà fàkóòló mísìlámà yàkóòl. يقول أما kan wo àdìsí pé ọ̀rọ̀ náà rẹ̀ ọ̀rọ̀ tó kárí ni. sọtọ́lá ti àgbà pé ìdájọ́ rẹ̀ ń tọ́ kárí ni. tẹ̀síǹsì kan bá ti ń ṣe Allahu Akbar akbar wọn náà ṣe ashhadu an la ilaha ìyẹn náà ṣe. tó bá débi kọ̀dìkọ́ mọ́tì sọ̀láàtù hadith dọ̀ọ́yìn fòkànbẹ́ tí a sọ pé ìyẹn ọ̀ sọ àkọ́ọ̀mà Allahu wa àdámáha àdéhùn wà dọ́yìn sóńgbò ti wà dọ́yìn fún kò ní tí ó sì ń di ìdájọ́ nù àbíkọ̀tù kọ́mẹ́tì sọ láti dùn ní òwe Allahu akbar Allahu akbar la ilaha illallah la ilaha illallah. asalaamu alaykum ń bẹ bẹ̀rẹ̀ wípé ìgbàwó láka fatiha lórí ẹ̀hún àti wípé láka sọ́kìlì fatiha lórí ẹ̀hún àti wípé ṣé ọ̀ràn ìgbàwó láka Suratul Fatiha lórí irun àti pé sọ́ràn yẹn ni bàbá fẹ́ kí n náà láka Suratul Fatiha ọ̀ràn yẹn ti ní káka Suratul Fatiha torípé ntí ọba kà á lórí irun la salata liman lam yaqra ntí ọba ka Suratul lórí irun kò ní irun o. Assalamu alaikum ní ẹ̀dá pẹ̀ bá ní sàlàyé bí àṣetán ṣe dé àárín àwọn màláìka. bí ṣètàn ṣe dáhùn àwọn màláíkà ah. ok ìbílísù alákọ̀ọ́kọ́ àbí ah, ẹjọ́ ìdíjọ́ rẹ̀ jọ kátó lọ sílẹ̀ yìí kan dáadáa wọ́n máa jẹ́ pàwọn ìṣòro ilé yàtì níbẹ̀ lágbárí. wọ́n ní. ẹ sọ̀rọ̀ lọ ilé kun wọ́n lẹ́yìn tó bá ní mọ́sálásí ẹ̀ tó kọ́ mọ́síjìrì sílẹ̀ tí ó sì máa Kùránì ká ó ṣe túláàsì ní pé ló ṣe ìmáàmù. tó bá ti máa ẹ ìbéèrè ni pé ẹ ń bá kọ́ mọ́ṣáláṣí tá a sọ pé síbẹ̀ ní báwọn tó náà ní èsì iwájú tí ẹ máa kírun tó bá jẹ́ pọ̀ máa ń tí ó lè kà lórí irun àtàwọn tí ẹ máa ń wí láwọn àyè kọ̀ọ̀kan oní àlọ́ lẹ́tọ̀ọ́ láti ṣíwájú. Si ṣùgbọ́n ìtọ́ dáa jù ní kọjá wípé yóò gba ìmáàmù tí ọba lórí tó lè ṣe fún ìmáàmù tọ́ba lẹ́nu tí ó máa ṣíwájú kírun tí ò ní gba kọ́bọ̀ eléyìí lọ dáa jù torí pé àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ lórí irun tó apá mọ́kànjá mùsùlùmí lásán nìkan agbára rẹ̀ ò lè ka àfi kéèyàn jẹ́ ẹni tó nímọ̀ nípa ti ọjọ́ náà àbáyọ ṣùgbọ́n ìbéèrè asalaamu alaykum wọ́n ní ìjẹ́ ó pọn dandan fún àwọn tó fẹ́ kẹ́hùn kí wọ́n kápẹ́ ìrun ká tó kẹ́hùn ní jamaa. ìtàwọn àfáà sọ nípa àrùn pípé ọ̀ọ́kẹ́nu ju bá a ti gbọ́ yé nínú ìbálò sọtọ́ bá fẹ́ kẹ́hùn ní ìsìn fẹ́ẹ́ bá ti pèrún mọ́tíláṣí tá a sì fẹ́ kírun àní láti pèrún mọ́ ṣùgbọ́n a wà láàyè kan fúnra wa fẹ́ kírun ìbá àṣẹyìn nìkan lè fẹ́ dá kírun láàyè èèyàn pèrún o kó fi jẹ́ pé gbogbo ń tọ́ bá gbọ́ ìrun yóò jẹ́rìí gbé ìrun wájú ọlọ́run tó bá dẹ́gbẹ̀ẹ́ ní àlùkìyámà èèyàn pèrún o. Assalamu alaikum ìbéèrè tó parí wọ́n ní ní ìjẹ́jọ́ ẹ ṣàlàyé fún wa nípa ọlá tó ń bẹ fún fún yàrá ti kírun ní jama so pẹ̀lú níta ẹ̀kọ́ wa ní èmi fẹ́ kàjáde fún wa wípé um, tí ma bá ìmáàmù lórí sujud irú ń tọ́ yẹn kó má tún dúró kó fi kírun tán láti bá yìí pé tó bá bá ìmáàmù lórí sujud yẹn tó dé bá kírun lọ irú ń tọ́ wọn bá jama ṣé kó wá dúró ló tó bá ti dé pàwọn yẹn wà ní ìta kójọ jama yẹn ni àti kó bá ìmáàmù lórí sujud. mo rò pé a gbọ́ ìbéèrè yẹn yìí ojúṣe náà ọba sallallahu alayhi wa sallam tó ṣe wá lójú ọ̀yìn sí ọ̀nà jama tó sì fẹ́ ládàá àtẹ̀sán tí ń bẹ́ ń bẹ̀ iná lọ sọ fún wa pé tọba ti lè pẹ́ dé mọ́sálásí tí màmú wà ń forí kalẹ̀ àbọ̀ wà lórí ìṣesí kan lórí ibi tó ti bá náà ni kò ti jẹyìn rẹ̀ lórí ibi tó ti bá náà ni ká ti kìtìkọ́ máa dọ́gbọ́n slow rìn ìrìn tó slow tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbé àwọn. Ah, wọ́n ti gbórí kò lóru kó rákà kẹ́yìn sí ni yìí so ọ̀ọ́lọ̀ bá ìmáàmù ọ̀jẹ̀ rẹ̀ ni o akálàṣe tí yàn bá kírun yẹn tán ní ìmáàmù lónìí nìkan àwọn tí a bá tún kírun jẹ̀mọ́ ẹ̀ pásítọ̀ tí yàn máa ń ṣe náfìlà ni ìyẹn tún lè kírun padà ní lẹ́yìn wọn kí òfin lọ ládàá pé ó kí jàmá náfìlà ó ṣe náfìlà ń jàmá <laughs> torí òfin jẹ́ nìyẹn o ọlọ́run sànù wa àsìkò ọ̀run ní kẹ́ẹ̀dí àtìlẹ́kàn hafizu ala salawati wa salati wusta odidi ayé akurani ni ẹ mójútó ọ̀run wákàtí márùn ẹ̀rí pé nkí lásìkò rẹ̀ àti ìrun tí ń bẹ láàrin gbọ̀ngbọ̀n oríṣiríṣi ọ̀rọ̀ làwọn afá àsọ ń bẹ jùlọ ni pé ìrun àlàásárì ni ẹ mójútó nti fi dá àtúrì sọ ni pé lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn máa ń sun kèlú lá ìlú láwọn lásìkò yìí a máa ń fún lẹ́yìn bóòrì bíi asiri ẹlòmíì pẹ̀lú àti ẹni wá jágùn tí asiri bó ti bọ́ma lọ́wọ́ tó hafiz ala salawati ni irun àsìkò rẹ̀ ká máa fi lọ́kàn nínú suratul ma'un fawailun lil musallin alladina hum an salatihim sahun kí sáwọn tí èké ń rárá lọ́wọ́ bá ń ṣèlérí ìyá fún bẹ́ẹ̀ àwọn tí wọn ò fàsìkò ọrùn sọ́kàn ní bá wí nígbà àsìkò ọrùn ti lọ wọn tó lọ kí àwọn tó lọ́wọ́ bá ń bá wí nù ẹjẹ́ sàkólé ká àsìkò ọrùn ọlọ́wọ́n sànù wọ yóò gbà lẹ́sìn fún wa rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar allahumma ij'al hadha al-jam'a jam'an marhuma wa tafarraqna min ba'dihi tafarraqan ma'suma. ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك